أما بعد الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتاه الله عليكم ورحمة الله وبارك ومحمد صلى الله عليه وسلم من الصراط والعلي رضي الله تعالى عنه عن ابن الظهر كان في سبعه امور ثالثه فكر في وقريب الهام لا أخرجه الطرفين أخرى دار الحسين أغلب عن موقوفا والحديث به حديث موقوف طبعا الحديث هو موقوف ليس يعني يدل على الصلاه والسلام عين صوم قريب في مقال يبقى في عين صوم الرب يقول يكتب الصوم ولا عين صوم الصوم àwọn àká àwọn àti àwọn ọpọlọ rẹ ìyẹn tó kọ jẹ pé àbọwọ ayé òbí ọgá ọgbà ayé wọn sọ lọ́rọ̀ rẹ. ìwádìí wọn wò ọ̀rọ̀ náà tí ọ̀rọ̀ ti dára bí àkàtúntò dára bí a tí ọ̀rọ̀ ti àjẹ ìbára yé káàkiri lórí àgbà ìlú ìgbà mi wà ilẹ̀ ìgbẹ́ ọ̀rọ̀ lórí báyìí tí ìgbésà tó ń sọ̀rọ̀ náà wà ní ọ̀kẹ́lẹ́ pẹ̀lú kárọ̀tì káwọ́ abánikáwọ́ máa ń sọ̀rọ̀ yẹn pé olóòwò yẹn ti tán pé àlejò ló ń bà lè lò ìyàtọ̀ wà pé pé ìdúgbò náà fẹ́ ìyẹn ló ti lo gbọ́dọ̀ lọ́sẹ̀ tó wọ́n sọ̀rọ̀ yẹn á lè lò lọ́sẹ̀ tó ọ̀rẹ́ kọ́ òǹdọ́dọ̀ àti ìsọ̀dọ̀ àtọ̀lá tó ti ká máa lọ sí abájúwé àwọn ọ̀rọ̀ ti máa lò الله عليه وسلم تصور الإيمان بالوجه àbẹ̀lẹ̀ yìí ló sábà ń gbé àjà ẹ̀sìn àgbéyọ̀ ọ̀sánwó ìyàwó ìsọ̀lá wàlẹ̀ sẹ́lẹ̀ àbísọ̀ àlẹ́bí fẹ́ àbíyà àlẹ́bí sọ̀tọ́lá ló fẹ́ pẹ̀lú bíyàmù four thousand àbẹ̀ four thousand dirham ló fẹ́ abẹ́tú fẹ́ pẹ̀lú pé ó yọ àwọn ẹni tí a ti sọ̀rọ̀ àwọn àyẹ̀wò sẹ́lẹ̀ tó ní kí wọ́n fẹ́ pẹ̀lú àlùfáàlì kẹ́lẹ́ àwọn ẹni tí a ti sọ̀rọ̀ tó fẹ́ tó ní kí wọ́n fẹ́ pẹ̀lú ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àti bẹ́ẹ̀ lọ. tó àlùmọ́hìn kò sí kékeré púpọ̀ ẹ kò sí ìlú kéré orí ìtọ́jú tí mo ti ń sọ̀rọ̀ àti pẹ̀lú dàbí tó àti tẹ̀lé jẹ. Àbí ti dé lọ́wọ́ alábẹ̀rẹ̀ pé kò ní tó tẹ̀ wọ́n lọ́rùn lórí ìtàgé fọ́ ọmọ lọ́wọ́ lórí. Wọ́n ti káwọ́ èdè tó lè lọ́sùn èdè ní àyùsọ̀ yìí. Sọ̀rọ̀ tó lè sọ̀dá kí kò ní lè tọ̀ pé sọ̀dá kí ó kéré jùlọ ọ̀rọ̀ kẹta ọ̀rọ̀ lọ ó kéré jùlọ ọ̀rọ̀ kẹta ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tó dára sí àyùsọ̀ yìí àgbà ní ìbá ní kàfá ọ̀rẹ́ ìtàwọn olùkókè ní sọlá sí ẹ̀kọ́ ìtàkà àti òkè ìwé ìtọ́lá fún wọn táwọn náà lọ ọlẹ fún àlùmí òkè ìlú kàfí yọ ní òkè òkè ọgbọ́n bẹ́ẹ̀ ọlọ́run dáadáa àlà sọ̀wámi ọ̀sọ́lọ̀ dọ́ọ̀rù àlà ìlú ìlà mọ̀hàmẹ́dẹ́ سبحانك اللهم وبحمدك abáyọ̀dé àpapọ̀ ìpè ìsọ́kù ṣọlá àti ìdílé òṣùwọ̀n ìwà ìpè orí àti ọgbà ọ̀dọ̀ ọ̀dọ̀ máa ń yọ àwọn nípa ti àti òfin ìwọ̀ rẹ̀ báyìí fún ìyàwó rẹ̀ tó ní ìwọ̀ rẹ̀. Ah, ẹ̀rì ni àti sọ́nà rí pé bọ́yá àti ìtàn àìṣà rẹ̀ lọ́nà ọ̀yọ́ rẹ̀ sọ̀tọ́lá tó sọ̀rọ̀ àti tí wọ́n ti ń fẹ́ àwọn ọjọ́ ìyàwó rẹ̀ yìí báyìí láti ìdílé àwọn rẹ̀ tó tẹ̀lé tí wọ́n ti ń lọ àtúnṣe àti àwọn sáré ti fẹ́ pẹ̀lú dáhùn ọ̀dùn fọ́tà ọ̀sán ìhà àti ilé fọ́tà ọ̀sán ìyá ẹ̀yàn ah, mẹ́rin so bákan náà adá ọdún kẹfẹ́ tó kú bẹ́ẹ̀ so ọ̀rọ̀ yẹn ò ní àlàáfíà tó pé ìgbẹ́ yìí lówó ìwà lówó rẹ̀ tó bá ti ṣe yìí òun ló wà ní pé lówó lówó alábíyẹ lọ́rọ̀ pọ̀ tó kú bẹ́ẹ̀ tó ń pín ọ̀rọ̀ lówó alábíyẹ kéré ó ti fẹ́ẹ́ ṣe sí obìnrin ẹ̀ bá èyí lówó tó ti fi àwọn ọ̀pọ̀ lówó àwọn ọ̀pọ̀ láti rẹ̀ pọ̀ fún mi ìwà ọkọ̀ lówó ẹ̀sìn ọ̀gbẹ̀ pọ̀gbọ̀n ọkọ̀ lówó ọ̀rẹ́ ìfúnni pọ̀gbọ̀n tó bá mi lè so àádọ́ tó ń gbìyàn lówó ọ̀rẹ́ ọ̀rá gbogbo pé ká ọmọ ẹ̀jẹ̀ ká pálá tó pé ọ̀dà pípọ̀ fúyàwó rẹ̀ lọ pọ̀ wọ́n ní orúkọ ọ̀fẹ́ fúyàwó ọ̀fẹ́ fúyàwó ọ̀dà ìfúnni òṣèlú tí ó mọ̀ sí ọlọ́run sáà àlẹ́ ìsọ̀rọ̀ ìyàwó tó bèrè koran àbí ó bèrè tó bèrè ìṣòro tí a bá wà sọ fún ọkùnrin tó ń sọ fún àwọn ẹgbẹ́ tó bèrè tàbí ìlú tó koran làwọn ẹgbẹ́ tó lọ sí wọn fi tó bèrè. kọlọ́bí nínú ìbálẹ̀ fara kọlọ́bí nínú kò dé kàmọ́ tó o sọ fún báyìí apá ò nídìí rẹ̀ apá ò nídìí rẹ̀ nídìí rẹ̀ kọ̀ọ̀ bóyá òfin àkọsílẹ̀ fún koran ní tó béèrè fún mi alẹ́ orí ilẹ̀ béèrè lọ́wọ́ bẹ̀rẹ̀ kò ní tó gbogbo á tẹ́tọ́ béèrè fún mi kọ́ńtà ìbéèrè fẹ́ sàrò fún bẹ̀rẹ̀ tó àbá lè béèrè lórí tẹ́tọ́ béèrè fún mi àjẹ́ kò tó tó tó ká mo béèrè pé kí lọ fẹ́ fún ìyàwó rẹ̀ tẹ́kọ̀ sọ̀fẹ́ yàrá ìjọba ìjọba tó ń tẹ̀lé ìyàwó bọ́lá ìtàlẹ́ mi ó sì ní kí ó lò ní àtàn ẹgbọ́n tẹ́ kulẹ̀ ní ẹlọ́kùnrin ayé gẹ́gẹ́ bí ṣe wọ́n á mọ́ tẹ́ kulẹ̀ ọlọ́kùnrin ayé tó tó sọ àwọn ìṣàn ní ìgbéyà wọ́n gbé àwọn tó sọ̀rọ̀ lọ́kà kulẹ̀ nílé tó ó sàmọ́ kan tó lágbára wọ́n wà lórí ọ̀pọ̀ ó gba iye báyìí lọ rẹ̀ tó ní ká ló kà tó wọ́n lè béèrè ìjọba yóò tẹ́ ti kúlẹ̀ pé nǹkan tí ọkùnrin náà béèrè gan-an tó béèrè tó lówó tó lábàlá ilé yàn òṣèlú tó gbélé ipa rẹ̀ nípa ọ̀fẹ́ ọlọ́wọ́ ni. àbúrò tó ga ọlọ́wọ́ pọ̀lẹ̀ tó fún mi kò hàn èyí wò mí ó gbélé ó gbélé tó fún mi gbàgbọ́ àti bí ó fi èrè tó jẹ́ àyà lẹ́nu ọ̀sán yà. sẹ́pẹ́ olówó ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsìláàmù sí gbèbèrè yẹn gbà ní. ìsìláàmù sí gbèbèrè yẹn gbà ó kò tẹ̀lé kọ́wọ́ lọ́wọ́ kò tẹ̀lé kọ́wọ́ islam tó gba lọ́gbẹ́ owó mú ti sọ́dá sí i yóò tún lè àbò níbi rẹ̀ pé nǹkan gbà ó ti gbé yù ẹ̀yà fún un tó kọ́kọ́ nílé ìrẹ̀lú láti àdúráì tó kúrà tí pàlú kàkà sí ọ̀fẹ́ fún yín tó bá yẹ kó ti gbé ìjọpọ̀ omi ẹ̀ ojú ọ̀hún tó wù láti dára sí i. Thank you wọn lè lè lọ wọn tó kọ tó wà pé ọgbọ̀dọ̀ wá sí káàpá káàpọ̀ ìgbà sí ọ̀rọ̀ sí apá ìbéèrè àwọn àti tó lè béèrè náà lè sọ náà àti wọn mẹ. owó ti sí bàbá àyàwó àwọn náà ti kọ́ sí ilẹ̀ tí wọ́n ti àrọ́ kálíkàfà ló Eh, ọ̀rọ̀ ápùlù yìí ẹ̀rẹ́sìdẹ́sì nígbà tí ṣùgbọ́n ìtọ́jú gbogbo bẹ́ẹ̀. náà ọwọ́ àrùtò ọ̀pọ̀ bàbá àti náà bá aláìsí bàbá náà lè dé ìfilọ́fẹ́ fún ọmọ rẹ̀ ìfilọ́fẹ́ fún ọmọ mi. nígbà náà ní ẹ pé kó má jẹ́ pé tó fẹ́ fún ipa rẹ̀ ní ká sí ó fẹ́ fún àdúgbò yẹn ló mọ̀ fẹ́ tó báwọn lè béèrè bẹ́ẹ̀ tó pẹ̀lú àwọn àǹfààní tẹ̀ pé ó wà bẹ́ẹ̀ pé ó lè béèrè pa ìlú ká tó àìsí lọ́rùn gbèsè tí wọ́n jẹ́ lọ́rùn rẹ̀ tó sọ̀rọ̀ sẹ́. ọ̀gá àti bàbá ìyàwó ti jẹ́ lóṣọ̀ láti mú lápò rẹ̀ tó kọ́kọ́ mú ìyàwó rẹ̀ láti àlọ́wọ́. àwọn ọ̀gá bàbá ìyàwó kúrò ní lóṣọ̀ yẹ kó tẹ̀lé ẹ̀kọ́ pé ọ̀fẹ́ bí ọmọ mi ilé ìjọba sọ pé ní ìlú káwáyé ọmọ ìyàwó ti sọ́lá pọ̀ wọ́n ní ìyàwó sọ́dà kàrí àwọn ojú ọkọ̀ ojú ọkọ̀ yìí tí wọ́n ti ní náà wọ́n á ti lọ sọ́dà kọ́kọ́ wọ́n á nípa ẹ̀kọ́ pé ọkùnrin yóò ní sọ́dà àbí ìlú kan sára àkùnrin àpọ̀ àti ilẹ̀. nígbà wọn lè ṣe ní aṣọ ìyàwó àyà sọ́dà àbọ̀ àbẹ́kọ̀ ọkùnrin àmọ́ tó gbowó ìgbà ìgbéyàwó wọn fẹ́ béèrè lọ́wọ́ fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ béèrè tóbi ló fẹ́ wọ́n ló ń fẹ́rẹ̀ ẹ̀wá ọmọ ìyẹn fún un tó bá yá wà á tọ́ rẹ̀ kó dàgbọ́ ìdí ọmọ òkúta náà rẹ̀. Ìgbà tó ń sọ̀rọ̀ wọ́n mú àbójú rẹ̀ sí oníkọ́ tó lówó lọ́wọ́ tó ní wọ́n ní kó fún ìyàwó rẹ̀ ní sọ̀rọ̀ pọ̀ nípa bá wò á lè pe ní wọ́n kú sí fún nípa tó fún àti wáyé tọ́lọ́ wọn padà ní kéèké separation wà lára wọn. Olùkọ́ yà kó mọ̀ padà lọ nira fún obìnrin ẹ̀gàn láti dá ìgbàlẹ̀ padà tó bá gbọ́ obìnrin tó bá béèrè fún ikọ̀ rẹ̀ òun tó bá lé ìgbàlálá ní bọ́ fún tí obìnrin yóò lè padà lágbára ti dá nǹkan padà tó wọ́n gbọ́ rẹ̀. àyè tó gbèsè káàbọ̀ orí o tí wàá lè di tí wọ́n fún àwọn ìyẹn tó ń sọ fáwọn obìnrin wọn gbà tó wọn gbé láti gba tó ìdílé àwọn ọmọ sílẹ̀ lọ tó lù àwọn ọ̀rọ̀ tó wàá lè di tó èdè ìtòsẹ́fẹ́ tẹ́sí máa ń dì láyé tó àwọn ọmọ tó dé bẹ̀rẹ̀ ẹ̀yìn tó ìfẹ́ sí ìyàwó ah! ayàtọ̀ sí lára ní ó wá lórí pé ìgbà tó kọ mí o alẹ́fẹ́ ó lè tẹ̀lé wọn ló kọ́ tó wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ àlẹ́ kí n gbúrọ̀ kí n lọ́wọ́ yọ pé ọdún ìgbà lè rí pé ó fẹ́ ilé ọkọ tí wọ́n ti tó ń lọ sí tó pẹ́pẹ́ ààrẹ ló kọ̀ gbàgbọ́ ó ní òótọ́ ṣẹ̀rí àṣẹ ó gbà wọn bẹ̀rẹ̀ lọ́rọ̀ pẹ́pẹ́ à ìgbó ṣe tó ọ̀dà bíi wá pé ìgbà máa gbà ó lẹ̀ èyí kó lọ́kọ́ bá ń lọ bí àti tó ọ̀dà tó dáa jù tó lórí jù tó lábẹ́rẹ́ bá lọ jù òun ni kó bá ti kéré máa tòwòtò ṣé àtúntò àwọn ológun tó pé àyíká àmà kò dábìyàn lọ́wọ́ lọ́wọ́ báyìí ọlọ́run ti àlàáfíà.

pé kọ́lá sára nípa tó lè pọ̀ dáadáa lábẹ́ rẹ̀ pé kó má jẹ́ pé bíbélì obìnrin lọ́dọ̀ ọkọ rẹ̀ kó fẹ́ kọ́ ẹ kókó ọ̀run lẹ̀ wọ́n bá rọrùn fún un síwájú pé òbí tó tẹ̀lé à ó fẹ́ ní obìnrin lára àmọ́ tẹ̀lé à yìí fẹ́ ní pé kí tẹ̀lé bá bá gbọ̀rọ̀ tó tọ́ ó ti lẹ́tọ̀ fún ọ pé àbọ̀ kó má jẹ́ ẹ̀ka tẹ̀lé àwọn àtọ̀ ní àwùjọ àwùjọ tí wọ́n wá ti pèsè ju àwùjọ yẹn ò fi ń ṣe dáadáa àwùjọ àwùjọ yẹn gbádùn ó pé àwọn ọmọ táwùjọ wọn bí àwọn tí wọ́n ti gbádùn wọn ò rẹ́rìn kó tó wọn wọn rẹ́rìn kó tó wọn ọlọ́run kan là lọ. Ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ kan láti òun gẹ́gẹ́ ní ojú ṣé ní àwùjọ wá ti bàyìí láàrin tó bá jọ gẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ obìnrin kì í mọ̀ sí ojú báyìí lọ ọkọ̀ lọ sí i àwọn àpá àgbẹ̀gẹ̀ nígbà tó ti tètè fún ọ̀pọ̀ pé ojú báyìí ló tún tààrà sí fún ìyàwó Èyí ṣe lẹ́yìn gómìnà ó béèrè wọ́n lè bá béèrè náà. Kẹ́wọ́n ti lọ fẹ́ gbà. Àti sábẹ̀ lọ ọkùnrin ti lọ fẹ́ fún ìyàwó rẹ̀. Báyìí náà ti lọ béèrè ti lọ fẹ́ fún arákùnrin lọ́yẹ̀ fún arákùnrin. Sọ̀rọ̀ náà wọ̀ sábà. Àdìgbò yìí ti kó kàjá pé nǹkan yẹn ó tó bèèyàn lọ́wọ́. Kó lẹ́yìn ìtàkùn ní ilé tí wọ́n ti wá ìfọ̀rọ̀

lágbára yàtọ̀ lágbára eléyìí o ìgbà ìgbà ìgbà. tó sàbọ̀ àgọ́ tí ọ̀rẹ́ yẹn ló gbé gẹ́gẹ́ bí ó béèrè ọ̀nà pé òun ló yẹ kó béèrè ọ̀nà ọ̀rẹ́ sàrà. ṣé owó nìkan ni mo lè bẹ̀rẹ̀ láyé ìṣòro mo máa ọkọ̀ ọ̀gbọ́n lábẹ́ màálù bóyá ọkọ̀ màálù kọ́ fún mi. gbogbo sáà tọkọjá àti ká àti àti ká ayọ̀ fún àti ká àlàyé fún tó bá yẹ kí ìwé tó ń lẹ́lẹ́ kó jẹ́ pé dàrẹ́tì ìwúdí ìrọ̀mọ̀ bá wọn tó bá ní. irú àwọn àpáàdé ẹbí ọba ìbéèrè kan fi bí ojú òbí láì pé ìṣe ọkọ̀fẹ́ fẹ́yàwó ní ìyáni lọ bá ara parẹ̀ àyè ìgbé ọ̀nà gbọ́dọ̀ àwọn tó rí ìkọ̀ pápá ìgbé ìfẹ́ èyí tó bá tẹ̀ ìgbọ̀ tó fẹ́ pé láàárín wọn àpá tó bá ní nǹkan ọkọ rẹ bí ọ̀rọ̀ sọ pápá rẹ. wọ́n ní àwọn àpapọ̀ yẹn pé lójú àgbo náà wọ́n ti gbé ìlú ọkọ̀ pẹ̀lú ẹni bóòlù pé lọ bẹ́ẹ̀ kàn pé ẹ̀ lọ bá tó yẹ wọ́n ti rán ọ́ onídìí sẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì ìkọ́ sẹ́ẹ̀lì alábòjúkọ̀ ọ̀nàkùnrin tó bá ti bẹ̀rẹ̀ so kò sí tó burú pé àbá àbẹ́ àti ìyàwó mi àti ìjọ sọ kó fèsì báwọn tí wọ́n yẹ sí ní àdìyá ọ̀dà ti ọ̀tọ̀ àbúrò pé ìwọ ìyàwó bò ní débò sí náà bẹ́ẹ̀ náà ní o tán àbúrò bá lọ tí àwọn aláfọwọ́ ẹ máa rìn síwájú táwọn dáa ẹ máa ẹ máa kọ́ bọ́ sí ẹ̀kẹ́ kọ́ bọ́ yóò kàn sí nà káàbọ̀kọ̀ rẹ̀ pípọ̀ gbogbo náà bẹ láàrin yìí o kó dúró bẹ̀rẹ̀ ọ̀nà kó dẹ̀ sọ ewu tí ó wà bẹ́ẹ̀ tí ó sì náà nù والله تعالى على الصواب وصلى الله على نبينا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته